olúwa anini dé anini ah sítá mi àtìgbà tí mo ti wá sílé yín náà mo ti ń wojú lédi ni mo ti ń wojú ìyá yín ah mo ti mọ̀ pé gbé wuri yín at the end of the day ọ̀dọ̀ yín láti rí olè olè. ó dẹ̀ sọ̀rọ̀ náà ó ṣàgbọ́ gbogbo nǹkan tó ń sọ. lọ ṣe kí ni. ó kọ̀ fún gbogbo. kí ni ó gbọ́dọ̀ sọ ha àjọ ah. onídùúró mi rẹ̀ kó ṣàlàyé. lọ́rọ̀ kan ṣá aṣáde nu yàrá ìyàwó àbá ń bẹ́nu. àwọn ni o a ah. ní ní ah. bí mo kọ́ ti mọ́lẹ̀ mọ́ iṣẹ́ ìtura o. èsì kan